um um um um means noticeable um means noticeable ikùn rẹ̀ hàn nínú aṣọ rẹ̀ ikùn rẹ̀ hàn nínú aṣọ rẹ